agbára mélòó wà làwọn fúlàní wà ní wọn ò tó ń tọ́ ń pera wọn wọn fọlọ́ búra fún yín wọn ò tó ń tọ́ ń pera wọn ọlọ́ọ̀bá lódùmarè ń bọ̀ ṣùgbọ́n tá a bá ní nǹkan tí àwa náà ní lọ́dọ̀ àwọn bàtà jogún àwọn bàbá ká bẹ̀rẹ̀ sí lò ń sìn ká bọ́ta wọ́n sọ wá ló kọ́ mi. wọ́n ń pè mí kan ní akarabata arimọ̀dẹ́gẹ́ àwọn ọmọdẹ́gẹ́ tí wọ́n program ó gbé confam. Hmm. wọ́n ń pè mí kan ní ap wèrè kan wá dúró ń bẹ̀ ó gbá lórí. Hmm. àwọn ọmọdẹ́gẹ́ wá sọ pé ó ń gbé ẹbọ bọ̀ nígboro ọmọdẹ́gẹ́ ó wá fèsì ọmọdẹ́gẹ́ ó rìn bọ̀ ẹnìkan bá sọ pé bọ̀bọ̀ tí wọ́n fi ẹbọ yẹn rán ló ń gbẹ́bọ ẹbọ yẹn gbogbo ọmọdé kan bá sì yin ìbọn sí pápá pàkàdàdà pópó pápá wọn náà lọ gbé Sunday Igboho wa ní wàá gbé mi dé ọ̀kadà mọ́mọ́ ń gùn máa gbọ́ ọ̀kadà mi dé gíìmù tí ń bọ́lẹ̀ lórí ọ̀kadà jìgà hmm. tí mo nà ẹbọ sí tàtà tàtà tàtà ọba. mọ̀nà eléyìí dira ó dira tó mo tún gbé e súnmọ́ kàkà kàkà kọba hmm, hmm. mo tún ní àyè bí a. Ah, ngbọ́dọ̀ àmọ́dé àti gbé súnmọ́ close age close age láwà tátátátá mọ̀dé àwọn ìbọn sí mọ́síkò gbogbo ẹ̀yẹn dúró dáwọ̀ bọ́ dúró ẹjọ́ lọ mú láàyè gbogbo oògùn tó bá rí kó ní lónìí tó tú ọlọ́run bá bẹ̀rẹ̀ sí pé gbólóhùn wà mọ́fọ̀ bọ́nú bí mo ṣe ń rìn lọ yẹn àwọn fẹ́ yìnbọn sí mi náà tátátá ah. mo fẹ́ pàdé bọ̀bọ̀ yẹn nígbà tí ń pàdé àṣewèrè tí mo sọ ní yìnyín mọ́ ah wèrè ẹni tó gbogbo ìlú gbogbo yín ti yìnbọn sí látà. zombi bàmí wá bá mo dọ́dọ̀ àyẹ̀rẹ̀ wèrè gbàtà tó àkísà wèrè gidi gbogbo ara ẹ̀ sí òka kékeré àlá rẹ̀ ọlọ́mọ tóbi lọ́ba o ọba tó bò háyà gbàdí mi gbogbo olóńdè mi tí mo dè mọ́ra yìí hmm. sọ ló ń dáàbò bò mí sá. Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho sáà akíkanjú akọni ọkùnrin ọmọ yorùbá àtàtà ọmọ yorùbá tòótọ́ sunday adéníyì adéyẹmọ jẹ́ ọmọ bíbí ìlú ìgbòho ní agbègbè òkè ògùn ní ìpínlẹ̀ ọ̀yọ́ àmọ́ ìlú mọdákẹ́kẹ́ ní ìpínlẹ̀ ọ̀ṣun ni ó gbé dàgbà sunday adẹniyí adéyẹmọ jẹ́ akíkanjú ọkùnrin tí ó sì kórìíra ìwà ìyànjẹ tàbí ìfọwọ́ lágbáni lójú ogun mọ̀dákẹ́kẹ́ àti ifẹ̀ ló fi ìṣe àti ìwà akíkanjú rẹ̀ hàn lásìkò ogun náà ó pẹ̀lú àwọn tí ó ṣáájú ogun mọ̀dákẹ́kẹ́ tí ó sì jà fita fita lásìkò ogun náà. èmi náà jẹ́ kan náà tó kópa nínú ogun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá gbọ́ sórí ogun yẹn tó ń gbọ́ gbogbo pa tí mo kó mẹ́rin pé ah, ọkùnrin mẹ́rin ogun bàbá yẹn ń gba ogun ó ṣe báyìí ó ṣe báyìí ó máa ń jẹ́ kí ẹlòmíràn pé ah, ọkùnrin ni akíkanjú ọkùnrin ni. Sunday Ìgbòho ni orúkọ tí ayé mọ̀ọ́mọ̀ tí wọ́n ń pè é tó sì ń jẹ́ ó ń jẹ́ orúkọ náà látàrí pé ọmọ bíbí ìgbòho tó ń gbé nílùú mọdákẹ́kẹ́ bàbá tó bí pẹ̀lú náà ní àwọn ènìyàn ìlú mọdákẹ́kẹ́ máa ń pè ní bàbá ìgbòho bàbá tó bí pẹ̀lú náà ni àwọn ènìyàn ìlú mọdákẹ́kẹ́ máa ń pè ní bàbá ìgbòho olóyè Sunday adẹniyí adéyẹmọ ìgbòho di gbajúgbajà láàrin àwọn olóṣèlú ìpínlẹ̀ ọ̀yọ́ nígbà tí ó kúrò nílùú mọdákẹ́kẹ́ padà sí ìpínlẹ̀ ọ̀yọ́ tí ó sì fi ìlú ìbàdàn ṣe ibùgbé. gbogbo wa wàhálà ládọjà àtàwọn bàbá dídí búmbàdàn náà gbogbo àwọn tí wàhálà yẹn sojú wọn wọ́n fẹ́ impeach ládọjà wọ́n fẹ́ yẹ ládọjà ń pò wọ́n fẹ́ gbàjọba lọ wọ́n fẹ́ yẹ ládọjà jẹ nǹkan tèmi dẹ̀ dúró tì ń gbà yẹn gbogbo àwọn tó rí pa tí mo kó láti pé kán mọ́ rí ládọjà yẹn jẹ́ ń gbà yẹn sùtẹ́lẹ̀ mi bá rí mi ò rí wọn pé ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nìyẹn bí wọ́n ṣe bọ́ta ṣe pọ̀ tó ọlọ́run ṣẹ́gun wọn fún. olóyè Sunday Ìgbòho kò díje du ipò òṣèlú bẹ́ẹ̀ ni wọn ò yàn án fún ipò òṣèlú àmọ́ a máa bá àwọn olóṣèlú ṣiṣẹ́ olóyè Sunday Ìgbòho di ìlú mọ̀ọ́ká lórí ẹ̀rọ ayélukára lásìkò ìgbà tí ó gbójú agan sí àwọn fúlàní ọ̀daràn adarànjẹ lásìkò ìgbà tí wọ́n ṣekú pa dókítà aboròdé ọkùnrin oníṣòwò ọ̀gbìn kan ní ìlú ìgàngán nípínlẹ̀ ọ̀yọ́. agbára mélòó wà láwọn fúlàní wa ni wọn ò tó ń tọ́ ń pera wọn wọn fọlọ́ múra fún yín wọn ò tó ń tọ́ ń pera wọn ọlọ́ọ̀bá lódùmarè ń bọ̀ ṣùgbọ́n tá a bá ní nǹkan tí àwa náà ní lọ́dọ̀ àwọn bàbá jogún àwọn bàbá ká bẹ̀rẹ̀ sí lò ń sìn ká bọ́ta wọ́n sọ wá lóko míì táwọn bàbá bá mọ̀ pé yà ń jẹ àwọn Yorùbá kan pe gbogbo wa sí mítìn kan pe ẹni kan pa láàfin kan pa àwọn bàbá Àwùjalẹ̀ gbogbo àwọn bá yẹn tó bá jókòó kan á pè wá kan ìfàjì gbogbo wa ọlọ́ọ̀bá lálágbára ẹ̀mí o tó nǹkan kan àwọn tó tún lágbára jù wá pọ̀ lọ́pọ̀ tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ kan pe gbogbo wọn jọ so tì í sì tó máa pè wọn jọ tó bá mọ̀ pé lè kan riwa náà ipá náà sì lè nípa balẹ̀ kó kọ́ pè wá káwájú dókòó káwó bá ṣe fẹ́ ṣe tí ò ní sí nǹkan kan gbọ̀n kankan mọ́. ìkọlù tí àwọn àjọ DSS ṣe sí nílégbèé rẹ̀ nínú èyí tí wọ́n ti ṣekú pa méjì nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí wọ́n sì bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá rẹ̀ jẹ́ èyí tí ó ṣokùnfà ohun tí ó mú u di èrò ilẹ̀ olómìnira benin ló sọ ọ́ di gbajúgbajà ìlú mọ̀ káàkiri àgbáyé ọ̀kan gbòógì ni olóyè sunday adẹniyí adéyẹmọ jẹ́ nínú àwọn tó ń ja ìjà òmìnira ẹ̀yà yorùbá dídùn bàtà la fi gbúròó sango ìró dùndún la fi mọ irú ayẹyẹ tí ń lọ lọ́wọ́ ìròyìn gbéyẹ̀wò yìí la fi ń sọrí ọmọ yorùbá àtàtà ọmọ yorùbá tòótọ́ akíkanjú akọni ọkùnrin olóyè sunday adẹniyí adéyẹmọ ìgbòho sáà bí a bá porí akọni ńṣe làá fi dà á lálẹ́ gàràgà ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọdún 1972 ní àyájọ́ ọjọ́ ìbí olóyè sunday adẹniyí adéyẹmọ ìgbòho sáà àgbófewú parí ní ti gbúrúgbú àsínlà ní ti àgbọ̀nrín bí àpọ̀n kò bá gbọ́ kì í wọ̀ pẹ́pẹ́pẹ́ lòun ń ṣe nílé arọ olóyè sunday adẹniyí adéyẹmọ ìgbòho-òòṣà kẹ́ ẹ pẹ́ kẹ́ ẹ gbó kẹ́ ẹ tọ́ kẹ́ ẹ pẹ́ láyé kẹ́ ẹ pọ̀ láàrọ̀ kẹ́ ẹ gùn